ọba ah, lákọ̀ọ́kọ́ ọlọ́ọ̀bà aláṣọ́fà ní wọn bàálà àwọn ọmọ ìwọ àbá àbá aládùúgbò tí a máa ń ṣàdúrà fún lọ́dọọdún níbẹ̀rẹ̀ lọ sí àwọn sàdúrà fún wa. Ọlọ́run àwọn aládùúgbò àwọn náà darapọ̀ mọ́ wa. Tí wọ́n náà sì jẹ́ ìyá dáadáa. Ìyá náà bá ọba nígbà àbọ̀ wa lápapọ̀ ìṣèkú ló sì ń pọ̀. Gbogbo wọn ti èèyàn lọ́wọ́ wọn lọ sáré báyìí wọn tó dàgbà tó jọ ó bá mi ṣe alámọ̀lú àwọn fífi ẹ fún wọn sáré bá gbé wọn sí ààyè tó sóòkù náà tó bá lè ta ìbálẹ̀ sílẹ̀ ààyè tó gbé wọn sí ààyè tó fún mi lọ́wọ́ tó dàgbà tó jọ ó bá mi wọn ìmọ̀lẹ̀ sí kábàá lọ ọ̀la ìjọ kan sọ àti àìkú méjì rẹ̀ ìbànújẹ́ mọ̀mọ́ náà àwọn tí wọ́n ti lọ ṣáájú tí wọn náà ọmọ òkú tí àwọn pọ̀ kẹ́ nínú àwọn bàbá bàbá àti àwọn ọmọ ọmọ òkú bá ń jẹun màmá tí a kírun sí lára lónìí àjọ bẹ̀rẹ̀ àwẹ̀ sí àwọn náà sì ti gbà ń bẹ̀. a máa ń ṣe ládùúgbà pé ẹni tí ó parí ẹ̀ ò bára ó lè rí bákan lára ẹ̀ ẹ̀yin ṣe ro nǹkan tó dáa báyìí so dónílẹ̀ ní ti gbogbo tó ọba Allah subhanahu wa ta'ala kó dàpọ̀ àwa tó kù kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kí a ṣàṣeyọrí Ramadan nílé yìí ká sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ká ṣe láyé àwọn ọmọ tí wọ́n ti lọ náà ọlọ́run kó dákun jọ kó bá ní mú ìpẹ́ burúkú lójú wọn kó bá ní fẹ́ kábàárì wọn fún wọn ọlọ́run kó dákun jọ kó bá ní tan ìmọ́lẹ̀ sínú kábàárì wọn fún wọn ọlá tóbi Allah subhanahu wa ta'ala ọlá láhàwọn ọlá quwwata illa tá a ti dákẹ́ ń bi lánàá òun náà ni àyà ọlọ́run bá lọ sọ́rọ̀tù náà àyà ọlọ́run wa á ń kẹ́ fúri àyà màmíkan والصالحين من عبادكم وإمامكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم آية 32 من سورة نور آية yìí náà bá dojú ọ̀rọ̀ pa nígbà Muhammad sallam àti àwọn sàhábà ọlọ́run bá ní فانكحوا الأيام منكم الأيام جمع ayyimu al-ayyimu wọlé ayyimu ẹni tí wọ́n ń bẹ́ẹ̀ tí ò níyàwó ọkùnrin tí ò níyàwó ayyimu obìnrin tí ò lọ́kọ ayyimu àti inú ọba tó làbọ̀ àlùmọ̀ lọ́rùn pé gbogbo ẹni tó bá fẹ́ fẹ́yàwó tó torí ẹ̀rọ náà ọba lásán ọ̀kadà ọ̀nà tá a máa ń gbà sí ìkùnlọ́wọ́ fún ọ ní pé tá a bá ní ọmọbìnrin tó ti tó lé ọkọ lọ táwọn èèyàn bá wá dé tán ní àbùkátà sí ọmọ yín láti fi ṣèyàwó ọlọ́run ní tẹ́ ẹ bá ti wo ẹ̀sìn wọn tó tẹ́yìn lọ́rùn tẹ́ ẹ wo ìwà ọmọlúàbí lára wọn tó tẹ́yìn lọ́rùn ọ̀sẹ̀ òjò ẹ fún wọn ẹ fún wọn ní ìyàwó ẹ mọ̀ ro ti àìlówó lọ́wọ́ ẹ mọ̀ wo ti àìní wọn gbogbo ẹni tó ní lónìí níjọ́ tó gbéyàwó sọ́dọ̀ òun náà ò ní jọ náà wọ́n ṣe òun náà láàánú lọ́nà pé wọ́n kẹ́kọ̀ọ́ àjẹ́ ààbò nìkan àwọn tí ò níyàwó tí ò lọ́kọ nínú ẹ fún wọn níyàwó nínú àwọn tí wọ́n jẹ́ ọmọlúwàbí lọ́kùnrin lóbìnrin ọlọ́ni wàsọ̀rọ̀ fún ìnàmì ní ìbá àdìpọ̀ wà ìmá àdìpọ̀. níjọ́ náà lọ́run náà àwọn èèyàn ní ẹrú lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n fi tó níyàwó. ẹrú lè wà lóko ẹrú tí ó lọ́kàn ẹrú sì wà lóko ẹrú tí ó níyàwó àmọ́ kí n tó wọnú bẹ̀yẹn lọ yorùbá náà sọ pé tọmọdé bá tó lọ́kọ àáfún lọ́kọ ni ń lọ́kọ gbígbà ló pé nínú sẹ̀rí islam tóbìnrin bá ti mature tó bá ti dẹni ọkùnrin àyàfi kọ́kàn balẹ̀ wípé ààbò tó péye wà lórí ẹ̀ wà ìlà ẹ̀yọ̀ǹda rẹ̀ sílẹ̀ ọkọ rẹ̀ orí kó mọ̀ bá rìnrìn ìbàjẹ́ kó mọ̀ bá fẹsẹ̀ bí ẹsẹ̀ tí ò dáa ọmọ tá a bá ti wá rí pé ìṣe rẹ̀ ó jọ bí ẹni pé kò fẹ́ mára dúró káràn lọ́wọ́ ara ọ̀nà tá a lè gbà ràn lọ́wọ́ ni wípé so ti lẹ́ńtẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ fẹ́. Olùkọ́ náà sọ pé wàánkìhùlì àyàmá wàánkìhùlì àyàmá minkum. àwọn tó bá bùkátà síyàwó tó bá bùkátà sọ́kọ láàrin yín tí wọ́n sì ṣe tán ẹnu bí táàtì ní pọ́blẹ́mù ni wípé kí lè rí lè wà sùn sí àpò fẹ́fẹ́ yàwó ṣá. torí pé àtọkùnrin tó ń lọ bóbìnrin àtobìnrin tó ń jẹ́ ọkùnrin ní òwò ẹ lọ tú ẹ lọ wọ́n dáadáa ẹ tẹ̀ wọ́n lọ dáadáa ẹ rí i pé kò sẹ́nì kankan tó wà sincere pẹ̀lú offer and acceptance ẹni tó gbé offer wá kò wà sincere ẹni tó náà fi acceptance sílẹ̀ náà ó náà wà sincere irú irú ìyẹn kọ́ ni wọ́n ní ká assist ṣùgbọ́n tó yẹ pé lóòótọ́ ọkùnrin tó gbé offer wá ó rẹ́dì láti shadow responsibility ó rẹ́dì láti sọkọ ìyàwó ó rẹ́dì láti gbé bùkátà tó wà ń bẹ̀ torí pé àtìgbéyàwó kò tọ́jọ́ wọn náà àgbààgbà kì í sówó ọbẹ̀ kan náà máa ń san owó ọbẹ̀ owó téèyàn ó mọ̀ ná ń bẹ̀ ìgbọ́sọ́ yẹ kó owó ọbẹ̀ ni owó ọbẹ̀ tó máa ń wọ̀ nínú ìgbéyàwó ní tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lágbára ó ju owó ọbẹ̀ nìkan lọ owó ọbẹ̀ owó téèyàn ó mọ ná nínú ìgbéyàwó yẹn ó ṣòro pọ̀ mọ́ àdámọ́ ọmọnìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé irun mú lowó kò ṣeé fàtú ṣètà bá wá kíyèsí yẹn pé eléyìí ó fẹ́ gbọ́ bùkátà ó fẹ́ sọkọ ìyàwó ó fẹ́ dúró nídùú baálé ká má disturb wọn kódà ká sọpọ́ọ̀tì wọn ìyàwó rẹ̀ ń kàwé lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ìlú ló ní mọ́ rí lówó skul rẹ̀ jáde mọ́ wọ́n rí ìlú náà níṣẹ́ lọ́wọ́ á ju gbogbo ẹ̀ ìwọ sọ̀rọ̀ kọ́kọ́ ẹ náà ń gbìyànjú mọ́ nílà mọ́ nílà tó bá fún ẹ kọ́ bẹ́yẹn ṣe mọ́ manage gbà tí tó pẹ̀lú kékeré lọ́pọ̀ èèyàn bá fọ̀rọ̀ níbo mi ọ̀sán so ìyẹn ò kọ̀ pé kó mọ́ sẹ́ndì owó sí because n tá a fi nǹkan yẹn block nǹkan tó lágbára lọ àfi block kí wọ́n ṣe sìnà torí pé sìnà àbàwọn rẹ̀ wọ́n lálẹ́ kò sí parẹ́ ṣe rí bẹ́ẹ̀ nìkan kan ọ̀bá mọ̀ ẹni tó ṣe mọ̀ pé òun ṣe àbí tí nǹkan bá ṣẹlẹ̀ níṣẹ́ kó kálukọ̀ mọ́ bọ́wájú mọ́ pé ọlọ́run wọlá wípé ń ṣe sì náà rí sásìrí òní tú ni òun kálukọ̀ mọ́ bọ́wájú pé n ta fẹ́ kẹ́ fi bẹ́ẹ̀ náà ni pé ẹ̀ ṣe sì náà rí ìyẹn mẹ́rin ní ìrànlọ́wọ́ àdájọ́ rẹ̀ bọ̀ ẹ̀ ń tẹ́ bá ti bá la ọ̀nà bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ́ bá ti mú la ọ̀nà ìrìn bẹ́ẹ̀ yóò jáde òun ló sọ̀rọ̀ ọlọ́run wọ́n la pé mi ò ṣàgbèrè lọ́kùnrin àti lókun. tẹ̀rí lásìkò yìí gbogbo ẹni tọ́lọ́run bá kẹ́ tí ó rìn ìyàrí tí ò sì fi àgbèrè rí nínú postcards ni jẹ́ pé kẹ́ ẹ tó rẹ́ni tí ò ṣe é rí láwùjọ nísìnyí ó máa pẹ́ àjẹpẹ́ ẹni tóun bá ní lọ́wọ́ inú téèyàn lè fi bí ọlọ́run torí pé lásìkò yìí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe kéré tó tó difficult fún láti ṣàgbèrè nínú tó cheap jù lásìkò yìí one of the cheapest things àgbèrè bó fẹ́ bó ń wálé lébọ̀ tó bá ṣe ó rọrùn bó ń wọ́n lọ́mọge tó bá ṣe ó rọrùn tó ti di gbàǹtú ẹ̀yọ̀ ẹmọ tí o bá sọ pé kíní ti di gbàǹtú ẹ̀yọ o ti kárí ilé o ti kárí òfò kìí dẹ́ ẹsẹ̀sẹ̀ mọ́ níjọ́ ni tí wọ́n bá ń gbọ́ ìgbà mí o ìgbà mí o ìgbà mí o tó bá débẹ̀ tó bá dé pọ́pọ́ yàtọ̀ obìnrin ọ̀daràn ni wọ́n rí wọ́n lè fọlọ́pàá mú yàn tó bá yàn kébi tí wọ́n ti lè bá yàn wí ni wọ́n bá yàn wí ṣùgbọ́n nísìnyí tí wọ́n bá igbó ẹgbàá mi tí wọ́n bá yanjú ọ̀tọ́ ẹ̀dọ́gbà ní à gidi mọ́ wọlé àwọn ọgbọ́n ọmọ pé o ò ṣe yóò tẹ́lẹ̀ ló tẹ̀lé wọlé èyí ṣẹ̀ṣẹ̀ mọ́ láyé tá a wà. tí wọ́n bá sì mọ̀ pọ́pẹ́ àtòbí ní pariwo ẹgbà mí ẹgbà mí wọn kẹlẹ̀ níyẹjú bẹ́ẹ̀ wọ́n lè kó ń dùn mọ́ ni. so ó ti gbogbo ẹjọ́ lọ́nà bá wá fún lórí ọ̀fẹ́ láti sọ́ra rẹ̀ ó kú oríire lára ọ̀nà àwa bá ń fẹ̀sìn àárọ̀ ọ̀nà tá a lè gbà sọ àwọn ọmọ wa òun náà ni wípé tí wọ́n bá ti délé tí wọ́n sọ fún wa wípé n táwọn fẹ́ ṣe rèé ẹ mọ́ jẹ́ ká ṣe rárá ní pàtàkì jùlọ àwọn ọmọ tó yẹ pé wọ́n farabalẹ̀ ọmọ tó àpẹẹrẹ pọ̀ mọ́ sì farabalẹ̀ ní pé kó wá sọ́ndé pé dáàdì mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ wíwá sọ́ndé òun gan àpẹẹrẹ pọ̀ mọ́ dáadáa àwọn ẹgbẹ́ rẹ̀ ti yan ọ̀rẹ́ lọ níléèwé ọlọ́run gbogbo àwọn ọmọ wa tí wọ́n bá ti rí pé wọ́n ti dé àsìkò yẹn wọ́n dẹ̀ ṣó pé àwọn ti bùkátà bẹ́ẹ̀ olúwa nípa fáǹkì olè àjá mọ̀mí fún àwọn tí ò níyàwó nínú yín lọ́kùnrin àti lóbìnrin ẹ̀fẹ́ yàwó fún wọ́n sọ́ọ́ lè ṣe iná mi ní ibà àdìpọ̀. àdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith abdullahi ibn Mas'ud ànábi ni mọ̀nísítàtọ̀ àmínkùn àlùbáà falyatazawwaj ẹni tó bá ti ní tó ti lè tó ti lè fi bóbù káàtà obìnrin falyatazawwaj kó lọ́ọ́ ṣe ìgbéyàwó ibi táwọn ànábi fara mọ́ sí mi èsì wọ bàbá ló sọ wípé ah, iṣẹ́ wo ló ní lọ́wọ́ tó fẹ́ fún yàrá tó tí òun káwé lọ́wọ́ lọ́wọ́ kò sí tọ́jọ́ báyìí ẹ mọ̀ sí lọ ọmọ yẹn lè jọ ọmọ ọkùnrin ọmọ ọkùnrin tó bá lóun fẹ́ fẹ́ yàwó ẹ mọ̀ dà wọn lọ́wọ́ kọ́ bẹ́ẹ̀ náà sì lọ obìnrin níta nàbí ní kẹ́ ẹ wò ni pé níta ìbá kan béèrè ni pé àtọ̀ ah, a ló ṣe fẹ́ o bọ̀ ọ̀nà wo ló là kalẹ̀ tó mọ̀ gbà bọ̀ torí pé àti gbéyàwó ńkọ́ kò owó ọbẹ̀ ló ṣòro tọ́wọ́ bá náà bá sàn actually daddy èmi náà ti mọ̀ pé responsibility ló ń jẹ́ pé èèyàn fẹ́ ṣe nǹkan I have this I have that èmi náà lélẹ̀ tí mò ń ṣe tọ́ra mọ́ lọ èyí náà mú ẹ wá appreciate ọmọ yẹn tó bá jẹ́ pé n tó lòun tó ní plan yẹn tí ò bá lè tó ìdán ẹ wá bẹ́ẹ̀ ṣe máa support ẹ̀ kìí pé ẹwà àtàkùn ọtí mi ní tẹ̀lé ẹ débẹ̀ mi ní yọjú síbẹ̀ ìyàwó ló ń fẹ́ skul mo ní kó lọ tó bá lọ sí skul tó bá lọ fóbìn lóyún tó bá ṣẹ́yún tí nǹkan bá tí ò dá bá ṣẹlẹ̀ tí wọ́n bá wá mú un gbà náà kí lẹ́yìn àmọ́ wí ṣe lè sọ fáwọn èèyàn pé ah ó lè sọ pé kóun fẹ́ má rí mi mo ní kò sí ní tó jọ o ọlọ́mọdé akábàámọ̀ nígbà tábàámọ̀ ló wúlò. sòńtà nàbì ní kẹ́ ẹ ni pé sallallahu alaihi wasallam mọ́nísítátọ́ àmì kọ́mọlùbá àká tó bá ti ní nǹkan tó tèkì láti lè bọ́ra rẹ̀ àti ìyàwó wọ́n lè tẹ̀sẹ̀ wọ̀nyí. kò wá síbi iṣẹ́ ti kéré tó tó bá jẹ́ pé torí ọlọ́run lèèyàn bá fi sùn àdúrà ní kẹ́ ẹ bá ṣe. àfáà wa kan gbà wa lẹ́kọ̀ọ́ ọlọ́ba wọ́n sọ wípé àǹtí àwọn kẹ̀ǹkẹ́ wọn nígi ló ń tà ó sì kọ́lé kẹ̀ǹkẹ́ wọn nígi àwọn tí ń lo gan yọ ọ́ lò torí bí ìbájẹ́ pé èèyàn bá wẹsẹ̀ èèyàn ò lè mọ́ ọdún kẹ̀ǹkẹ́ òǹgì àbí gbogbo àwọn tá a jókòó yìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wà tí ò mọ tí ń jẹ́ kẹ̀ǹkẹ́ òǹgì sọ́ọ́ sọ́ọ́ mọ kẹ̀ǹkẹ́ òǹgì. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó wà bí ọmọ tẹ̀gbọ́n ọ̀tún síbẹ̀ ẹnìkan tà á ó sì fi ṣe dáadáa nítorí pé n tà ń tà kan ló má tà àlùbáríkà tọ́nà ó fi sinmi kò sí nǹkan téèyàn ò lè gbé kalẹ̀ tí ó mọ̀ tà tọ́nà bá bá yàn fàlùbáríkà sí ayé ó béèrè pé sóńsè tó ti ń ṣe ìlọ́nu àbí ìwà ewúlé tó kọ́ nta nta bùkátà ni pé tó bá ti ní ṣọ́ọ̀ṣì tó fẹ́ fi máa bọ́ra rẹ̀ àtìyàwó rẹ̀ náà ànábì ní fálíyàtàzàwọ̀ ẹni tó bá ti ní nǹkan tí ó fi bọ́ obìnrin fálíyàtàzàwọ̀ ànábì ní kó lọ́ọ́ fẹ́yàwó kò ń ṣe èyí ni ànábì ní káwọ sọ̀rọ̀ bá àìsàn ara mi ṣe kíkà wọn ṣe ni kò fẹ́ má rí jọjọjọjọ how that is ọmọdóyìn ni ẹ kí ló ń kẹ́ ẹ lójú sẹ́rin tí ọ̀kan yìí lójú ó ń kàn òun lójú nígbà tí bí ọ̀kan yìí lójú nígbà tí ó ń kàn òun lójú lórí báyé ṣe yí nígbà tí yín kan láyé rí ní fún un ayé nítìjú nígbà tí yín ayé ò nítìjú lọ sí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọbìnrin ni wọ́n mọ̀ sọ wípé bó làwọn ó ṣe máa jẹ́ báwo bó làwọn ó ṣe ní ọ̀rẹ́kùnrin tí ò ní í sí àwọn lásọ wò kan tó fẹ́ pa àwọn ni. sọ pé àwọn gan ni ó mọ̀ sọ fún pé kó máa pọ̀ owó tí wọ́n gẹ́gẹ́ ni wọ́n fi dáná oúnjẹ lẹ̀. so irú àsìkò yìí tá a bá rọmọ kan tó jọkùnrin tó wá wọlé wá bá pé arákùnrin àti orúkọ mi ni lágbájá pé orí ọmọ yẹn obìnrin báyìí mo mọ̀ fi wá. ṣé ẹ ti ríra tẹ́tẹ́lẹ̀ ara mi ò tí ì ẹ̀yin ni mo kọ́kọ́ wá rà ókè á sì pe ọmọ náà ẹni tó wà níbẹ̀ ohun tó jókòó torí rẹ̀ ló ṣe wá. báwa sọ pé kó padà wá ni o ká fi wò ó pé ta lẹni tó bí kí náà máa ṣe ń lé wọn ṣùgbọ́n ká wá sọ pé irú dáadáa ò ní bá mi pàfọ́n kí èmi ló fẹ́ fẹ́ ni lọ bá ọmọ tó lọ fẹ́ fẹ́ náà mo tí ò dáa là ń sí yẹn kọ́nà ọba aláṣọ ọba kọjá káwọn ọ̀dọ́ wa dáa ànábì ni ẹni tí ò bá wá ní kápá àlùbá àtá fa àlẹ́ ìlú ìsọ̀wọ̀ ó máa gbàwẹ̀ fa iná ó àgọ́dò lè nìkan sán ànábì pé àwẹ̀ gbígbà yẹn yóò jẹ́ kójú tó bá ká òkè ó wálẹ̀ ẹ wo bá ṣe rí nísìn ẹni tó ti níyàwó gan òun kò rí náà rí ìyàwó rẹ̀ nígbà tí ó bá fi àwẹ̀ kọ́ra tán táwẹ̀ bá mọ́ra àbí ẹni tí ò tiẹ̀ tí níyàwó kò sí ẹ̀rí tọkùn rò gbáago méjì ó sì lù bímọ lórun oṣù wọn ni wọn mọ wá bóun oṣù wọn ni ẹ̀rí àwọn ẹ̀rí Ọlọ́run kan ló sún kalẹ̀ àbí ìṣèlú ọdún bá àwọn ọkọ ẹni tí ń gbà á. Ah fún ọ ọlọ́run dàpọ̀ tó jẹ́ káwọn náà dàgbà dáadáa ìwé ìwé làwọn ṣe ìwé ẹ̀rí àwọn bàbá ilé ìdábò làwọn ṣe bò wọn so ọlọ́run bá ń yẹ pé ààwẹ̀ ó wà lára nǹkan tó máa ń pa ṣáwà ó máa ń pa ọ̀jì ààwẹ̀ máa ń pa ọ̀jì ìlànà jọ pé àgọ́dù lè pàṣà ṣé wọ́n tóbi ti wọ́n mọ̀ tó nǹkan tó sóbìnrin yìí o ò tí ì rí kóbìnrin gan débi orí nígbà tó bí bá ti báyọ̀ débi kan tó ní fáwọn tó bí bá ti pààyàn pọ̀ ọ̀jì ara gan yóò dáhùn á ní fáwọn òun náà wọ́n lò yẹ pé abẹ́ òfin kéèyàn dá àwẹ̀ kéèyàn ṣe tó bá ti ṣe bá ti ṣe nìkan o ò ní lọ wò fòkìfò káàkiri mọ́ bó bá sì wò tó róbìn kan tó fáìn ànábì ní padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ torí pé ṣàìtọ́n ló ń fi tó fáìn hàn lára obìnrin tó lẹ́tọ̀ọ́ sí yẹn ànábì ní ní tí wọ́n ń bẹ lára rẹ̀ náà tó o fi ń wò yẹn ó ń bẹ lára ẹni tí wọ́n náà ń gbélé ìdí nìyẹn táwọn àbí sọ pé àgọ́ tó lè lè bá sọ̀rọ̀ bó bá níyàwó tiẹ̀ tiẹ̀ lọ́mọ wo tó bá wù ọ lè jókòó pálọ̀ tó rí pé ó wá kó wá kó wá tó bá ti wá dé sọ pé kó dúró mẹ́yìn ọ̀yá rìn rìn kí n wẹ̀ ìwọ ló ní nǹkan rẹ mọ òwò bá ṣe wọ ni ọmọ òwò àbí o tún lè ní kó wọlé padà gan kó tún lọ pààrọ̀ aṣọ kó wọlé kó pààrọ̀ aṣọ wọ́n bá tún pààrọ̀ aṣọ mi kó tún wá kókó tẹ́ sáà ń ṣe ni pé ọ̀sán wò náà ni ìwọ ló ní máa wò àmọ́ o gbọ́dọ̀ wo tẹlómìn anabi sallallahu alaihi wasallam pé àgọ́dù lè lùfà sọ ó mọ rẹ ojú nílẹ̀ wà á sọ̀rọ̀ ìparí olódẹ̀ sèfù abẹ́jù. yàtọ̀ tó bá róbìnrin kan tó bá wù ọ́ tó bá tí tára rẹ bá jí wọnú ilé rẹ lọ lọ́gbọ́n bùkátà yẹn lára ìyàwó ẹ̀. anabi wa ni ẹni tí ò bá wá lè kápá kó fẹ́yàwó anabi ni fa àlẹ́ yìí kò sí kó múra sáwẹ̀ àwẹ̀ tí ẹ wá kọjá Monday and Thursday yóò mú gidi ní o ẹ̀yà ẹ̀tọ́ torí tó lè fi ti rí yẹn báwọn àwẹ̀ ànábì Dawud yasumu yawman wa yuftiru yawman yóò mọ̀ gbà wẹ́njọ́ kan yóò mọ̀ sínú jọ́ kan torí pé nǹkan tó fi sán yẹn tó téèyàn bá ti wà òkè níwọ̀nba ni o ọwọ́ àlùbáà ò ní pé ṣé o lè sọkọ obìnrin àlùbáà ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé o ní tó tèkì láti mọ fíìdì tí méjèèjì bá ti wà lẹ̀ ní tó tèkì láti mọ fíìdì ni o torí pé tábà pé mẹ̀lẹ́sítà tó wà ní ìkùnrin bá ta ẹni tó bá ti wà òkè ẹlòmíì ọmọ bá wa tó wà òkè yẹn sí onímọ́tò tó wà òkè onílé tó wà òkè so gbogbo furnitures ìbánibí sọkọlù sọlọ́wọ́ àṣẹlẹ̀ wàsọ́lẹ̀ fi iná mi ní ibà àdínkù àwọn ẹrú yín tí wọ́n bá jẹ́ ẹrú rẹ wọ́n jẹ́ múmìnú táwọn náà ò ní fẹ́ máa ṣàgbèrè bóyá lọ́kùnrin àbí lóbìnrin àmì fẹ́yàwó fún wọn náà káwọn náà sì lọ́kàn ara ń tẹ́ fi mọ̀ wípé ẹrú náà máa ń lọ́kọ ọlọ́run ni fankihu ma taba lakum minan nisa ẹ fẹ́ àwọn tó bá wù yín tó tẹ́ yín lọ́rùn nínú àwọn obìnrin masna ẹ fẹ́ obìnrin méjì aw ẹ fẹ́ mẹ́ta aw thulatha àbíkẹ́ ẹ fẹ́ mélòó ẹ fẹ́ mẹ́rin lẹ́tọ̀ ọlọ́gẹ̀gẹ̀ lọ́nà ọkùnrin ọba ìtòrí àbáṣọ fáwọn ọ̀tara ìyàwó méjì ní recommendation fọkàn. torí pé tẹ́nìkan bá wà ní fáàlù kan tí ò ṣeé súnmọ́ ẹ bọ́ sọ́dọ̀ ẹnì kejì minimum ọlọ́run wa ni pé tẹ́ ẹ̀ wá ẹni fífún alàtà àdínú àmọ́ tẹ bá ń páyà wípé ṣé ẹ lè lówó tẹ ẹ máa ná fún wọn ní dédé bẹ́ẹ̀ ṣe ń ná fún ẹnìkíní dédé tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ fa ẹni khiftum alla ta'dilu tẹ́rù bá ń bà yín láti lè ṣe dédé fáwọn àṣìdá ẹ̀yọ̀kan nínú kẹfẹ́ tẹ́rù bá ti bà yín ó fi hàn wípé condition ló máa ń jẹ́ kéèyàn jẹ́ oníyàwó kan condition ló máa ń jẹ́ kéèyàn jẹ́ oníyàwó ẹ̀yọ nílẹ̀ ni condition yẹn náà ni wípé tí o bá ti sí nǹkan tó máa lọ fún wọn tó bá fẹ́ lè yìí kò sì fẹ́ lè yìí ẹ má lọ sí wípé ẹ ẹ lè nífẹ̀ẹ́ ọba kankan náà ìfẹ́ kọ́ lọ náà ọba ń sọ bí ara rẹ̀ torí pé kódà tó bá láàfáà méjì o lè nífẹ̀ẹ́ ọba kankan náà tó bá bímọ méjì o lè nífẹ̀ẹ́ ọba kankan náà o lè mọ́lẹ̀ sọ jáde ìwọ náà lóye tó fẹ́ jù ní àwọn ọmọ rẹ kò kàn sínú tẹ́ tó bá jókòó lọ́dọ̀ ara rẹ ó mọ̀ pé àwọn tí mo láti gbọ́ lọ́dọ̀ ìfẹ́ kò ṣe ẹ̀ lè ikú ẹ̀ lè kò sí equivalent ẹ̀ pé déédéé mo ṣe nífẹ̀ẹ́ lẹ́yìn ìnífẹ̀ẹ́ nìkan jẹ nìkan lọ òṣèlú ló fi ṣe àdámọ́ èèyàn ò lọ báwọn tó fi dórí ọmọ èé sọkùnrin nìkan gan o ìyá tó jẹ́ pé òun gangan ló bí ọmọ ìyá òun gan mọ̀ pé òun nífẹ̀ẹ́ kan jù kan so ìyẹn lọ́wọ́ bá wá rí fáàsì pé fàlàntà àdìlò bẹ́ẹ̀ náà lè sáà wọ́n lọ́wọ́ harrison ẹ lè ṣe déédéé láàrin àwọn obìnrin kódà kẹ ẹ try rẹ déédéé tọ́nà ọba ń sọ ń bi àyà yẹn déédéé wò ìfẹ́ lọ́nà ọba ń sọ ẹ lè lọ́ọ̀fù wọn bá kankan náà kò possible ẹ̀mí ò lè ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ kí ló fà á tó fi nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ju ìyá rẹ̀ kí ló fà á tó fi nífẹ̀ẹ́ ìyá rẹ̀ ju bàbá rẹ̀ lọ. o lè ní reason ṣùgbọ́n kàn méjèèjì dá sí ẹ náà wàá ìlú nífẹ̀ẹ́ nìkan jẹ nìkan lọ tọ̀ọ̀rọ̀ ìfẹ́ ẹ má gbé yẹn wọlé ibẹ̀ yẹn kọ́nà lọ́wọ́ bá ti ń sọ pé fa ẹni khiftum allah ta'dilu èyí tọ́nà wọn bá ń sọ ń bẹ̀ yẹn pé fa ẹni khiftum allah ta'dilu tẹ́rù bá ń bà yín nípa àti ṣe déédéé ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa ìnáwó ni tẹ ẹ bá ti wá wà ìfíà fáwa hidatan ẹ lè fẹ́ yọkan a ó mọ malakati aymanukum tàbí kẹ ẹ fẹ́ ẹrú tó bá jẹ́ pé ẹrú tó fẹ́ yẹn ìwọ náà ló ní ẹrú yẹn because tó bá fẹ́ ní ẹrú ẹrú ò ní right kò ní right fífún lóúnjẹ kò ní right fífún ní aṣọ wọ̀. bẹ́ẹ̀ ni ò ní ráìtì pé o gbọ́dọ̀ wálé fún un tó bá fi fẹ́ ọmọlúàbí gbogbo nǹkan ẹ̀rọ gbọ́dọ̀ provide. ẹrú ò sì ní í bù ọ láti pé ah, láti jẹta ẹwà wá tí ẹ̀rọ kẹ́ fi yàn bí ni ẹ wá lọ sùn ọ̀dọ̀ àwọn ẹnìkan ẹrú ò ní bọ́ fa gbogbo ọ̀nà tiẹ̀. torí pé ibi tó bá ní kó jókòó sí is your slave. jáfọ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fi yàn sí plan b ẹrú ni ó jẹ́ òun. àyè fẹ́ ọmọlúwàbí ká fi ṣe plan b èmi ìfi ẹ pé kó o bímọ fún mi mo kàn fẹ́ mi ìfẹ́ pé kó o bímọ fún mi mo kàn fẹ́ pé bóyá tíyàwó mi ò bá tó bá wà tó bá ń ṣe píríọ̀dù ẹ̀ lọ́wọ́ so màá lè mọ dọ́dọ̀ màá rán mọ́ ọlọ́rẹ̀ tiẹ̀ wá èyí tí ìtọ́mọlúwàbí báyìí òun náà ní right nínú marriage right kẹ́ ẹ ló jẹ òní ráìtì kẹ́ ẹ fún lásọwọ̀ ó ní ráìtì kẹ́ ẹ fún nílé tí ó mọ̀ ẹ́ dé ó ní ráìtì pé kẹ́ ẹ sùn lọ́dọ̀ rẹ̀ ó ní ráìtì ẹrú ò ní gbogbo ráìtì yẹn tí ẹ sọ pé tẹ bá fẹ́ méjì nísìn ẹ bá wulẹ̀ ti fẹ́ méjì oúnjẹ mi dà àtàwọn ọmọ òun ní ráìtì kó béèrè tẹ ẹ bá ti fẹ́ ọmọlúwàbí òun ní ráìtì kó pé ah, sàmàlẹ́kùn ẹ kú ọlọ́run bá ní sọ yẹn látàlá rẹ̀ lẹ́dẹ̀ẹ́ mo ní sọ pé gáàsì ti tán ni o òun ní ráìtì kó pè ẹrú ò ní ṣe gbogbo yẹn bẹ́ẹ̀ ni kódà tẹ́ ẹ bá fẹ́ oyún lọ́dọ̀ ìyàwó yín ṣẹ̀ríà ní wípé tẹ́ ẹ bá fẹ́ ṣe àlàázìlò eléyìí tó ń pè ní withdrawal method ẹ gbọ́dọ̀ sọ fún kó consent ẹ sọ fún kóun náà ó yọ ọmọ sọgbà tẹ bá ní ká ní sùúrù lásìkò kò sí problem mo o ti gbọ́. ẹ sọ ṣùgbọ́n tó yẹ pé ẹrú yín ni ẹ rí ẹ̀kẹ́ sọ ọ̀kẹ́ fún un tẹ bá ti wà lọ́dọ̀ rẹ̀ ẹ kẹ̀kẹ́ gbéra sókè ni ṣé yóò bínú ni ta ni ó bínú sí. so Allah subhanahu wa ta'ala ó jẹ́ àmọ̀ pé ọ̀rọ̀ tó sọ pé wà sọ́ọ̀lì fún ilẹ̀ mi ní ìbáàdì kan ṣùgbọ́n téèyàn bá wá fẹ́ ẹrú èèyàn tó bá wá bímọ fún yàn ẹrú tẹ ẹ rà lọ́jà ẹ má bàa mi tú ẹrú sọmọ ọsẹ o ẹ má tú sọmọ ọ̀dọ̀ o ẹrú ọmọ ọ̀dọ̀ kọ́ kìí ṣẹrú o ọmọ ọsẹ yín tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín kìí ṣẹrú o ẹrú ni ẹni tẹ ẹ rà lọ́jà tàbí ẹni bàbá yín rà lọ́jà tẹ wá jogún ẹ kò dẹ̀ sí yẹn mọ́ ṣùgbọ́n à ń fún ṣàlàyé bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bó ṣe ṣe sí ìkẹ́ tó fi ṣe tó fi kẹ́ àlùmọ́ mọ̀ ní. tó ẹrú náà tó bá jẹ́ pé ẹrú tẹ́ bá wá fẹ́ tó bá fi wá bímọ fún yín ó ti wá kù ní lẹ́vù tó lóò tán pátápátá nú àwọn ẹrú ẹrú tó bá ti bímọ fún yàn náà pè ní umul walad kí mo pé umul walad ẹ ní tírìtì ẹ bí ìyàwó ɛyɛdeɛ ne ma treat ɛbi ɛwu ano méjì ló wa ìyá ọmọ àmọ́ tẹ́ ẹ bá fi kúrò láyé tẹ́ ẹ fi láyé tẹ́ ẹ fi kalẹ̀ láyé èrè tó jẹ ni pé ìjọ tẹ́ ẹ bá ti kú báyìí ó dọmọlúwàbí tiẹ̀ ni ó dọmọlúwàbí ọmọ tó bá sì bí fún yín wọ́n á treat ẹ bí ọmọ completely ni completely ni yẹn ló fẹ́ràn pé ọmọ ẹrú ni gbàgbọ́ ọmọ bàbá rẹ̀ ni o tó bá jẹ́ pé méjì méjì làwọn ọkùnrin bá mú nínú ogúnjọ́ tó bá ń pín méjì lónà kò sí ìṣù kankan lórí tiẹ̀ torí pé wọn ò ra òun lẹ́rú èèwọ̀ sí ni tó bá tí ẹrú tẹ́ ẹrú tẹ́ ẹ ní tó bá fi bímọ fún yín ẹ gbọ́dọ̀ ta ẹ lè ta o kẹ wá fọmọ lẹ̀ pé torí pé ọmọ ni ti yín condition tó wà lálẹ́ ni pé ó ti kó lẹ́rú tẹ́ ẹ lè tà báyìí anabiwa muhammadu sallallahu alaihi wa sallam anabi ni la'ana allahu man farraqa bayna alwaladi wa ummihi aw kama qala rasul sallam anabi ni ọlọ́wọ́ ó bínú ọlọ́wọ́ ó gbé ìkẹ́ rẹ̀ jìnnà sẹ́nìkan tó ṣe pé ó bá pín ọmọ àtìyá ọmọ àtìyá àlẹ́bìnrin tó bá pín wọn ọlọ́run bó pìrọ̀ sí ọlọ́run bó pín yóò gbèjìnà sí kẹrin tó nínú ṣẹ̀ríà Islam ẹrú tó bá ti bímọ fún yín ẹ̀ lè tà mọ́ ẹ̀ lè tà yá ẹ̀ sì lè tọ́ mọ́ because ọmọ yín sọ ọlọ́run ni wàsán lè fi nàmì ní ibadikum àwọn ẹrú yín náà tó bá jẹ́ ẹrú dáadáa náà ẹ fẹ́ yàwó fáwọn náà láti clear rẹ̀ pé ẹrú lè lọ́kọ ẹrú sì lè níyàwó wọ́n kó obìnrin kan ní bàríran bàríran ẹrú ni bàríran bàríran ọmọ fàáyàn bàríran ó ṣe kí ni ó fàáyàn ṣùgbọ́n torí pẹ́rú ni ó wá lọ́kọ ọkọ rẹ̀ iná à ń pè ní mobile ẹrú ni mobile náà aláàsọ̀hìn àkùwàdì ọ̀rọ̀ tó kọ̀ rẹ̀ ti jù pé mo gí ẹrú lòun náà àwọn méjèèjì wá jọ ń fẹ́ra wọn. ṣùgbọ́n sẹ́yìn pẹ́rú náà méjèèjì. bàárí rọ̀ wá eventually òun gé ní freedom. yẹ́sùn mọ̀ pé ẹ mọ̀ ọ́ bẹ́rù ṣe yẹpẹrẹ tó o. gbà tí bàrírọ̀ wá gé freedom nígbò lòun ó sì tọkọ òun ó wà jẹ ẹrú yorùbá ní orí pẹ́ tẹ̀lé gbàgbé síbẹ̀ ẹjọ jẹrù ni ni ọba ní òun ò lè mọ kí kí ọ̀bẹ pọ̀ mọ́jà mi lẹ̀ ìfẹ́ yẹn pọ̀ fún mi bí gbogbo ibi táwọn èèyàn bá wà báyìí wọ́n mọ̀ pé mo bí ètò wà mẹ́ ẹkún ni yọ̀mọ̀ sunkún ni kódà bí ń kí òun lọ́yọ́ tó sunkún lórí òun tí ó mọ̀ tẹ̀lé bàrírọ̀ káàkiri bàrírọ̀ jọ bàrírọ̀ wọn dákun mọ́ lọ bàrírọ̀ jọ ìgbà wàhálà mọ̀gíyè tó pọ̀ torí ìrun torí ìrun tí mọ́sálásí ànábì àwọn sàájú wà lọ bá ànábì ìyá Rasulullah wọ́n rà pé ẹ̀ẹ́dà sọ̀rọ̀ mọ̀gíyè àti bàrí ọ̀rọ̀ yìí o wọ́n bá sàlàyé fànàbì pé bàrí ọ̀rọ̀ náà ò fẹ́ mọ́ mọ̀gíyè tó gbà ó sàǹtẹ̀lé káàkiri ń sunkún ìṣe ńlá gbogbo èèyàn sí pé wọ́n bò mẹ́ ànábì ní kí wọ́n kí bàrí ọ̀rọ̀ wa wọ́n kí bàrí ọ̀rọ̀ wa ànábì wa bìbà irọ́ ní sallallahu alaihi wasallam wo mùgíìtù ṣe láàánú ẹ̀gbọ́n kan tí bàbá irọ́ sọ fún ànábì ya Rasulallah àtàmúrò ní ya Rasulallah eré ànábì sóun pa mí láṣẹ ni àbóǹgbà mi ní mọ́ra ah! àwọn sàábà ọlọ́wọ́ sàbà ní kẹwàá ẹ máa gbọ́ ìwọ ànábì sóun pa mí láṣẹ ni àbí òun fún mi nímọ̀ràn ànábì ni mò ń fún ọ nímọ̀ràn rárá kí bẹ́ẹ̀ ni ìwà ànábì mi ì fẹ́ mọ̀ bí tó bá pàdánù bí pa á láṣẹ ni yóò fẹ́ mú gíìfù àbí ọ̀kẹ́rẹ́tà náà bí ò pálásẹ̀ anábì ò tún ṣe nà sí àákọ fún pé àṣírí ẹrú jọ ní tẹ́tẹ̀lẹ̀ àti ìṣẹ́kù olùkọ̀sídà rẹ̀ anábì ò sí àákọ fún ní mo fẹ́ kẹ́ mọ́ gbóòórùn obere ni pé ẹ̀wò bẹ̀rù ṣe eru ẹ̀rú ẹ̀rú wọlé ẹ̀rú ilẹ̀ ilẹ̀ wà. sọ pé kó kọ̀nsídà rẹ̀ kó ti ẹ̀wò pé torí jọ ni tẹ́lẹ̀ ẹjọ́ wà lóko ẹ̀rú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Ànábì sọ bẹ́ẹ̀. Ànábì mú wa pèsè ẹni mo kọ̀nsídà ah ń tẹ́ pé yẹn mi ò ẹrú ó lè máa ṣe ọkọ ẹrú ẹrú lè máa ṣe aya ẹrú ẹ̀kọ́ tó wá wà ń bẹ̀ ni pé tẹ́rú méjì bá ń fẹ́ra wọn tẹ́nìkan bá fi géènì freedom ẹni tó bá géènì freedom yẹn ní choice pé ah I can't continue with you because you are a slave orúkọ jẹ́rú yìí èmi ò ní lè continue pẹ̀lú rẹ̀ so choice wà fún nínú sharia Islam tí ẹrú ọkọ jẹrú ìyàwó jẹrú tí ọkọ bá fi gain freedom ó lè wò pé ah mo lè continue láti máa fẹ́ because ẹrú ni ẹ ó sì lè pé ah n sì máa fẹ́ ọ náà Ọlọ́run kò púpọ̀ aláṣẹlẹ àríwọ náà jọ kó lóko ẹrú ó ní choice Islam kò gbogbo nǹkan Islam touch gbogbo nǹkan Islam wà address lọ kẹsì ká lọ pẹ̀sìn míì wá kó wá sọ fún wa can a slave be a husband to a slave kí kó wá máa sọ àwọn ìdájọ́ ẹ̀sìn bá wọn kí bá kí ọ pẹ̀lú rẹ́fúrẹ́sì ìwọ̀n kan Yeah, you know ní lọ́ba fi gbà ó sì àwọn tí ó mọ̀ kí ó gbà ó gbà yóò alẹ́ di bá ṣe kó mo sì ló mọ̀ lẹ́yìn tí ó yà ó sùn kí n yà pẹ̀lú ìwọ̀n ní ìlú àwọn ẹ̀sìn ìlú ìlú lẹ́yìn. أنكر أيام حين من إبراهيم موقف يكون فقر يغني الله Imam ó ní iná tọrọ bá sọ yẹn ṣe wá lówó gan lọ bá sọ yẹn dàbí sọ sáré ọkùnrin wọn gùn láti mú nǹkan wáyé ìyàwó mọ ẹyà yóò mọ títọ pẹ̀lú tọkọba nǹkan ọkọ fi wá ní ẹgbẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìyàwó torí ọ̀rọ̀ fi ṣe níjọ tán ti mú yẹn ní àwọn náà wá pọ̀ ní wọn sì padà sí fún wọn padà tó ní àmì àmì ìṣẹ́wọ̀n. tọ́pọ̀ náà adé ìpè náà lọ náà kọ̀ náà kéèyàn lówó kò tó kéèyàn lọ́kàn yeah because olówó yóò mọ sọ pé ìwọ tó láyọ̀ kan ó ní òun lọ yes because olówó don't be surprised ẹni tó gbà pé ó lówó ju ẹ lọ but can still come to you pé yọ sọ́sáré ń bí one hundred fifty thousand kan bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ pé lówó ju ẹ lọ tó bá sọ́kù ní àgbè kí ni ìyẹn máa ń dájú alẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí wọ́n gan mọ̀ pé ó ń dé ju ẹ lọ yóò tún wá máa sọ fọ́kà yóò ah, rí ẹ lówó jù mí lọ kí ló fà á you never attempt to ask afáàfin ní ìdàkúntà dá kọ́lìbì kọ̀nù in fa anta wà mẹ́yìkù dúnìyà sàwá tó bá fi láyọ̀ ọkàn olówó á gbà pé ah, olówó èmi náà ní o sì ní ayọ̀ ọkàn náà lè jẹ́ kẹ́nu rẹ̀ ó gbà á ògbọ́n tí Yorùbá sọ pé àgùntàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ̀lẹ ń jẹ ìtumọ̀ ẹni pé kíkẹ́ sí ọmọ ṣe bragado so òǹkàlùkù jẹ́ ń jẹ sí ọwọ́ rẹ̀ ni èèyàn dẹ̀ mọ́ níyì tẹ wàláì téèyàn bá téèyàn bá ní àlùfọ́nà téèyàn bá ní àlùfọ́nà ìtẹ́lọ́rùn pẹ̀lú nǹkan tó náà bá ṣe fún yẹn ilẹ̀ dẹ́dẹ́ ní kó ra aṣọ lóṣooṣù a ní wọ́n ṣàwé wọ́n ṣàwé ẹ̀ tí ò bá ti dọ̀tí kò síbi tó wọ́ dé èèyàn ní ọ̀ wọ́n mọ̀ pé èèyàn dé ah sípàṣọ ẹ̀ tó ń bẹ lọ́dọ̀ lágbájá látọ̀dún yìí ó tún wọ́ sọ yìí ànábì pé wọ́n fẹ̀ẹ́ kan ní alibadaza tù tàrífún alibadaza alibadaza alibadaza albazaza ni pé aṣọ tá a jọ dá àǹkó tá a jọ dá láti bí ọdún mẹ́rin kódà ọmọ bí ẹ̀wú wà débi okùn ṣòkòtò àbókùn ṣòkòtò gan ọmọ bí ẹwà gan débi ẹ̀wú ẹ ẹnìkan sì tún lọ mú tiẹ̀ ó sì gbé jáde ah aṣọ ìrè albazaza tún ni tó jẹ́ pé ojú ọmọ tiẹ̀ ẹlòmíì wà ojú ọmọ ti pé ah àti ra sọ etí pé àwọn ọ̀rẹ́ mi kàn mọ̀ wò pé ó yẹ kí n ti bọ́ dànù ṣùgbọ́n wàá tọ́jú ẹ̀ wàá bu sára àlùbàdàdà ànábì ní àlùbàdàdà tú mínẹ́lì ìgbà ẹ̀ sọ́nùlá àìsàn àlùbàdàdà tú mínẹ́lì ìgbà ẹ̀ ní tó ń jẹ́ ni pé èèyàn gba tító àlùkọ́lá à ìdákùntàdà kọlùbì kọ̀nù tó bá fi jẹ́ni tó láyọ̀ kan àǹtà wàmẹ́lì dúníyà àsìwọ àtẹnudẹ́pọ̀ ló ń control ayọ̀ sawa àwùjọ ni nínú ẹni tí èébì á tiẹ̀ wá máa ń ṣe gànràngànrà aṣọ sí èé máa ń ṣe hànrànhànrà aṣọ ẹ̀gbọ́n ìwọ̀nba ni àníkà fáàrin ìdọ̀tí kó mọ̀ já wípé gbogbo ẹ̀ náà aṣọ kan bá ti máa gbájú aṣọ kan ti jáde lọ́jà o àpá náà ti lọ rà á rárá tipẹ́tipẹ́ àwọn àwọn àbò náà ni wọ́n ní bó lówó bá ń fowó ṣakọ boníṣòwò bá ń wọ̀ sàn bí ọ̀gá àáfàá ẹ̀ máa wò wọ́n ẹ̀yìn ní bàbá wọn bó lówó bá ń fowó ṣakọ oníṣòwò bá ń yọra yọ̀ọ̀dà àáfàá ẹ̀ máa wò wọ́n ẹ̀yìn ní bàbá wọn. níwọ̀n ọba náà kìí ṣe zúdù ni kó wọṣọ tó dọ̀tí zúdù kọ́ ni pé ó ráyé sá ó wọṣọ tó dọ̀tí wọṣọ tó fáìn. àmọ́ ànábì tún discourage wa pẹ̀lú aṣọ ọgbà sallallahu alaihi aṣọ ọgbà kí aṣọ wo làwọn èèyàn ń wọ̀ ní ìsìn wọn náà àfáà náà ó ti rà á aṣọ wo làwọn èèyàn ń wọ̀ ní ìsìn ẹ e ti rà á bẹ́ẹ̀ kọ́ bá ń kọ́ la ṣe ọmọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo abala yẹn náà ìyẹn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n sẹ́yìn rẹ̀ pé tọ́ ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀ o ẹlòmíín wà ibi zúdù rẹ̀ ẹ̀ lè rí yóò wọ sọ́ńtì ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ní ó ṣe ní ó ń wọṣọ ẹlòmíín sì ń bẹ yóò mọ jìrọ mọ́tò ni àmọ́ ẹ̀ nira sọ kan lọ́rùn rẹ̀ ibi sùdù fi ẹ̀ wá àmọ́ ti bẹ́ẹ̀ náà òun kálukú wa náà ó sọ sí àlẹ́bí ní alibazata tuminal iman aṣọ táwọn yẹn ti wo àwọ̀ pati tí ó fẹ́ ṣùgbọ́n nígbà tí ọ̀wá tí ì tí ó sì tí ìyá só máa dànù ni ó mọ̀ wọ́n náà ni ibi tá a ti lọ pé alukọ́lá gbogbo àwọn tí wọ́n sì gbéyàwó fẹ́ pé contentment náà fi bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ọlọ́run fún àlùbáríkà sí fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké lónìí nísìn ẹnìkan sọ pé kódà téèyàn bá kẹnu kọ àwọn ọmọbìnrin ìsìn pé èèyàn fẹ́ fẹ́ wọn wọ́n mọ bọ́n ṣe máa ń wá style tí wọ́n fi wọlé téèyàn gbé ẹ̀sìn lọ wo àwọn bàbá tó sì bí wọn orí ẹni rẹ lómi ìfẹ́ ya rẹ̀ fún ara àwọn tí wọ́n yá ìbùsùn níjọ́ tí wọ́n ṣe wẹ́dẹ̀ lónìí nísìnyí ló máa ṣàná gbé ibi ànábì ní ká dó sí ibẹ̀ ní ká dó sí. ibi ó sẹ́lá ànábì fi wá sí ibẹ̀ ní ká dó sí ń ya kúnnù fúkọ̀rọ̀ tẹ bá jẹ́ aláìní yògì ní ìhìmọ̀ tán bá jẹ́ aláìní yògì ní ìhìmọ̀ lọ́ọ̀bù ìfọ̀dé ọlọ́run ní òun máa tó wọn ó máa fi àyè gbà wọ́n ó máa jẹ́ kí ìtẹ́lọ́rùn wà fún wọn wallahu wasi'un alim ọlọ́run bá ọba tó gbáàyè ni kìkì ọlọ́run bá gbáàyè ó dẹ̀ ní mọ̀ pé níjọ́ tó lóun gbéyàwó yìí ní ti tòótọ́ ó fẹ́ sin náà ni ó fẹ́ sábìrì mo sọ fún wa lánàá ní àhàdìsá nígbà Muhammad salamu ní sàláàfù ìran èèyàn mẹ́ta kan hakun ala Allahi ọlọ́run ní òun sọ́dẹ̀ tó fúnra wọn pé òun máa ràn wọ́n ṣe Haa, ní àkọ́kọ́ al-mujahidu fi sabilillah ẹni tó yẹ pé torí ọlọ́run ó ń ja ogun nítorí ọlọ́run torí ìlú rẹ torí ọlọ́run ní ń jagun ọlọ́run ní òun àràn náà àtẹni tó jẹ gbèsè yuridu àdáàrá tó ń wá bí ó ṣe rí gbèsè ó san ọlọ́run yuridu làáfà ẹni tó fẹ́yàwó kó mọ̀ bá jẹ́ sí pé yóò ṣàgbèrè ẹgbẹ́ yóò kàn máa yọ ẹnu pé ah irú ọmọ yẹn kí ló ń kẹ́ lójú tó yẹ kó farabalẹ̀ kí ló ń farabalẹ̀ sí. àwọn ọ̀rọ̀ kan trend lẹ́nu jẹ́ mẹ́ta tí mo rí ní status àwọn èèyàn kan wọ́n ní pé at of twenty four o ti bímọ mẹ́rin ṣé wò ó ṣe sí rárá ni ọ̀kan náà àwọn ọmọ kí ó tó jóbìnrin ó wá pòsì ọ̀rọ̀ yẹn mo á sọ pé ìtẹ́kìlá bẹ̀rù ọlọ́run ṣé o fẹ́ máa encourage àwọn èèyàn sí àgbèrè kí ni ìtumọ̀ sóhun ò ṣe sí sí rárá ni because ẹ kó ti enjoy time wẹ̀ ó enjoy time rẹ̀ àgbáwọn náà tí wọ́n sọ́nà kan nìyẹn àkó enjoy youth ẹ̀ yóò sáà mọ̀ wí bákan kí ni wọ́n enjoy kí ni wọ́n enjoy bẹ́ẹ̀. sí tẹ́lẹ̀ ìjọ ẹ̀ tó ju àgbèrè lọ kò sí nǹkan kan tẹ́lẹ̀ ìjọ ẹ̀ tó ju àgbèrè lọ àgbèrè ni wọ́n ń rẹ̀ àgbèrè òun ni olóńpàṣẹkù yẹn ṣe àwọn táwa jẹ́ mùsùlùmí àwọn gbọ́dọ̀ ṣe tiwa báyìí ànábì ní gbogbo ẹ̀ tó bá lé ọmọ obìnrin sallallahu alaihi wasallam táwọn ọmọbìnrin náà ń kọ́ tí wọ́n sì dàgbà ẹ̀ tí wọ́n fi mọ tó tọ́ nínú ẹ̀sìn ọlọ́run tí wọ́n fi rin èrè tó tọ́ tí wọ́n rìnrìn àárẹ̀ tó yẹ pé bọ́lá wọn bá ṣe dá wọn náà wọ́n ṣe lọ ilé ọkọ wọn. àlẹ́bí sọ̀rọ̀ máa sára ń járo pé owó orí ni yóò jẹ́ fún bàbá tó bá tọrọ báyìí tó ìwé òmọ yẹn ó fi bọ́mọ rẹ lò ẹnìkan wá sọ fún ọ wípé kí ló ń kọ́ ọmọ rẹ lójú tó fi mọ́kọ wá ní àwọn òṣìṣẹ́ ìsílẹ̀ matter of age àwọn èèyàn mọ̀ bú ẹni tó lọlé ẹni tó lọlé ọkọ ní eighteen nineteen twenty dákìlẹ̀ tó rẹ̀ kó ní sùúrù náà. ọ̀rọ̀ díẹ̀ ni wọ́n dẹ̀ sọ tọmọ thirty years bá gbóyún ọmọ thirty years tó bá gbóyún sẹ́wọ̀n tí wọ́n sọ ah ti bá díẹ̀ débi jùlọ náà wọ́n sọ sáàmì tó lóyún gbogbo tí wọ́n sọ sọ sáàmì tó ní kò jọjú kò ṣe é máa àwa mùsùlùmí àwọn gbọ́dọ̀ ṣe tiwa báyẹn Ọlọ́run bá ní ìyá kúlù fọkọrọ á tí wọ́n bá jẹ́ ẹni tí ò ní yògì ní ìmọ náà ẹ̀bẹ̀ lọhùn fáwọn ọmọ yín làwọn ẹ̀bẹ̀ lọhùn fọ́kọ àtìyàwó ẹ ní ànító àníṣẹ́kù kò ṣe pé ìpìlẹ̀ ní ká ti máa wo wípé kò lówó kò ní mọ́tò ìyẹn kọ́ lọ́rọ̀ ní ká o ọlọ́run bá lọ sọ fún àwọn pé wọ́n lè yẹ sáfì kò lẹ́bí ilẹ̀ láàyè kì dúró nìka ha àtà yòtìmíhìmù lọ ú min fadlihi. ẹni tó bá kí ọlọ́run bá lọ sọ fún àwọn wọ̀tàálá kò tí ì fún láǹfààní àlùbáà ọlọ́run fàlẹ́ yẹ sáfì kan sọ̀rọ̀ àwọn kan sọ abẹ́ wọn kan kóra wọn níjànú àwọn tó bá já sí wípé àdéṣe fà kéèyàn ríra rẹ̀ kó ní ìjánu ọlọ́run pé kákóra àwọn ìjánu àwọn tó bá já sí wípé ọlọ́run bá Allah subhanahu bá tí ìrọ̀ wọ́n lọ́rọ̀ pé kí wọ́n lè ní àdìsí tán à lórí bá a kó o nílé tó fòbìnrin sí kó o lè ṣe pẹ̀lú obìnrin kó o sì lè mọ fóbìnrin lóúnjẹ ètò oúnjẹ bá a nìyẹn that as a basic obìnrin náà wà wà contented pẹ̀lú yẹn nítorí wípé òun náà kọ́ òun náà fẹ́ sọ́ra rẹ̀ kó bí agbèrè ẹ̀sìn lélẹ̀ o ẹ̀sìn gangan rẹ̀ o ẹlòmíì kì í wọlé ọkọ tó ti bímọ tán bẹ́ẹ̀ ni ẹlòmíì ò tí ì wọlé ọkọ tó ti bímọ tán ọmọ míì tí wọ́n bá ní kí wọ́n ṣe ẹ́stímẹ́tì ìgbà tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sùn papọ̀ kan wá gbé sẹ́gbẹ̀ẹ́ ìgbà tó ń gẹ́gẹ́ ti sùn pọ̀ pẹ̀lú ọkùnrin tí ẹ ó jù ti ya rẹ lọ. wàlẹ́ òun bẹ́ẹ̀ wọn. kò sí bí sísẹ́ ṣe o pé mo mú síbà o ọlọ́run dákun mọ́sọ̀mọ́ wa dìdàkudà mọ́sọ̀mọ́ dìdàkudà mọ́sọ̀mọ́ dìbànújẹ́ fún wa ọlọ́run bá wo àwọn ọmọ aláwọ̀ yìí má jẹ́ kí ìjì ayé ojú ọmọ kó lákàtà wa sunna nígbà muhammad salam tá a dúró lórí ọlọ́run mọ̀jẹ̀ ká yóò sọ pé kò tán mọ̀jẹ̀ wọn bí sí wa nínú ẹni tí ó mọ̀ dúpẹ́ pé àpò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ̀jẹ̀ á ṣe sunna jèrè tìjú sànú wa ẹ̀ẹ́dẹ̀rí àwọn ikú àwa kan wà bíbá yìí tó yẹ pé ó lọ jáì ó lọ jáì ó lọ já ẹtì ẹlọmọ sàdúrà gbogbo àwọn èyí tẹ́ ẹ̀ rí ẹ ti jọmọ sọ̀rọ̀ lọ́tún ni àwọn ò ṣe mọ́ nǹkan kan ní rí irú wọn sì kọ́ là ń bẹ lọ́wọ́ fún yín ó ti rí pé o ò ní mọ́tò o ò ní ladies bike o ò láìfóònù so gbogbo ohun tó ti wọ̀ mọ́ láàánú kọ̀ọ̀kan ní sọ jáde yìí so ṣùgbọ́n nígbà tẹ́ farabalẹ̀ ọlọ́run ṣe ti ń fún yín ẹ tí rìn jìnnà lóòótọ́ o ṣùgbọ́n abẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbogbo àwọn brothers wa tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ sánú wọn ní kòpẹ́kòpẹ́ yìí ọlọ́run bá Allah subhanahu kọ́ mọ́ fi àwọn tọ́lọ́ kádàrá mọ́ yín ọlọ́run lè fi wọ́n dàrú náà ẹ̀dẹ̀ ní jèrè ìbànújẹ́ lérí ìdàpọ̀ bí wọ́n fẹ́ ṣe láàrin ẹ̀yà àti wọn ẹ̀sìn lílé yìí kọ́lọ̀ bá Allah subhanahu wa kó jẹ́ kárí mo délé kó mọ̀ kàn fún wa kó mọ̀ sọ pé òun ò gbà wá lẹ́rù wala hawla wala quwwata illa billah wasọ́lọ́lá bíbí ńlá ìtàlá tó bá ń sọ̀la á tún mọ̀ tẹ̀síwájú níbi yára wasọ́lọ́lá àríkùn wà tó bá yọ mo gbọ́ ok now. wọ́n kí tàràwì lọ ẹ̀yin wá kọ́ níbi tàràwì tàràwì náà là ní ẹ̀yin tẹ́ fẹ́ kí ẹ̀ tẹ́mátìkì rákà méjì làwọn kìkì ló fi sálámà ìdán ẹ̀ máa dìde ẹ mú rákà ẹyọ kan wá sí tí nínú ìjẹ méjì bí tiwọn náà ti jẹ méjì ẹ lè sálámà lórí ẹyọ kan ọlọ́run aleykum salaam wa rahmatulah. Now, wọ́n mú aṣọ ládùúgbò ó kù náà aláàkọ́ ni ká gbọ́dọ̀ understand pé gbogbo mímú aṣọ mímú aṣọ láwùjọ wa nísìn inú nǹkan tó yé mi o ìyẹn ah, rò pé mo sí ah, mo sàǹkó rí mo sàǹkó rí lẹ́ẹ̀kan mi fi sọ pé àtàwọn kékeré o wọn ra sọ fún wa o ṣùgbọ́n mo rántí pé níjọ́ tí ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ mi méjì tí wọ́n ń ṣèyàwó àwọn ìyàwó àwọn méjèèjì wa jẹ́ táyé kẹ́hìndé ọjọ́ kankan náà so níjọ́ náà àwòkú làwò èmi àtàwọn ọkọ ìyàwó méjèèjì bóyá mo fẹ́ ìrántí pé ẹ̀ka tí mo sàǹkó ni ìgbà dáhà láàrin àwọn àmì àtàwọn ọ̀rẹ́ mi yẹ̀yẹ́ láàbọ̀ fi ra wa sí torí à ń kó wa jọ náà àkàrà la tó wọ̀ ó bẹ̀ jẹ́ pípa tí mo rántí tí mo rò pé mo wà àkàrà rí láyé mi ah, alhamdulillah tó nígbà táwa sàǹkó ń yẹn kò sí business kankan bẹ́ẹ̀ bọ̀ nísìnyí wọ́n ń ṣe business ni torí tẹni tó ẹni ọ̀hún tó ta sọ òun náà ni ó máa san fúnra rẹ̀ yóò lọ kó lọ́jà yóò fi lé e. àbí yóò wá tà kí ló wáá fẹ́ ṣe ìnáwó tó máa jọ fún ó tún wáá jẹ́ òkú ìyapọ̀ náà lélẹ́yìí tààwà ní alàlẹ́ bèrè wàtẹ́kùwàá ọlọ́run bá ní pé ẹran ayé lọ́wọ́ lórí dáadáa àti ìtẹ̀láṣẹ ọlọ́run ẹ mọ̀ ẹran ayé lọ́wọ́ lórí kíni lórí ẹ̀ṣẹ̀ àti ọ̀tá tó lè dá ọ̀tá lẹ́nu ẹbí àbí nínú ara àbí láwùjọ tẹ bá wò ó òkú ṣíṣe ẹ̀ṣẹ̀ torí pé àṣẹ ọlọ́run ọba òun ni wọ́n gbé wá ní àtoríkòdì ìpìlẹ̀ ni wípé anabi sallallahu alaihi wasallam nígbà tí jáfà rúkú anabi ní isna'u ta'ama li ahli jáfà ẹ oúnjẹ fún àwọn ará lè jáfà fa innahum qad atahum ma yushghiluhum anabi ní pé ntí ó kó ntó máa ń kóyàn láì rojú tí ò ní jẹ́ wọn ó rá ntí ó kó nǹkan tó bá wọn ó ti kó àìrójú bá wọn wọn lè rójú báwọn fẹ́ wọlé dáná ẹ dáná oúnjẹ lọ fún wọn ṣùgbọ́n òkú ló kú báyìí nísìnyí àwọn ọmọ olóòkú náà ni wọ́n tó gbóúnjẹ léná fáwọn táwa kí wọn wọ́n pàdánù ara wọn wọ́n tó wá náwó fún wa wọ́n tó wá pàdánù owó wọn so kò bá mu ẹ̀ṣẹ̀ nìyẹn a gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ìdí sì nìyẹn tó yẹ pé irú aṣọ wọn yẹn à ní oúnjẹ wọn yẹn náà à ní jẹ kì í ṣe pásọ gẹ́gẹ́ lára mu ẹ gbọ́ kì í ṣe kóúnjẹ gẹ́gẹ́ lára ṣùgbọ́n náà sọ pé a because ti bá wọn ẹ ti ràn ti raṣọ ẹ ti ràn wọn lọwọ ẹ ràn níbi aṣọ òkú ẹ ràn níbi jíjẹ ń kìí ṣe pé oúnjẹ ọlọ́run ní máa pè nǹkan lára mu àbí kánábì pè lára mu àǹkárá tí wọ́n mú kò lè jẹ́ ara mu ṣùgbọ́n ọ̀nà tó ní tó fi ní ra ni pé òun ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ tó bá fi wá ràn ẹni tó bá sì ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ẹ̀san táwọn tó ràn lọ́wọ́ bá gbà ń lòun tó ràn wọ́n lọ́wọ́ náà ó gbà ìdí nìyẹn tẹ̀ fi ní bá wọn lásán yẹn wọ́n gbà wàhálà wàhálà. No. Okay. No. tó bá ti ní properties yóò yọ sàká lórí rẹ̀ àyàfi property tó já sí pé ó wà lára nǹkan tó fi ń lo ìsẹ̀mí rẹ̀ nọ́tàlá ilé téèyàn ń gbé ẹ̀ní yọ sàká lórí rẹ̀ torí pé ń gbé bẹ́ẹ̀ ni ọkọ̀ tẹ́ ń gùn iye tí ò bá rí kó jẹ́ ẹ̀ní yọ sàká lórí rẹ̀ bọ́ gbogbo tẹ́ bá fi ní for business purposes ilẹ̀ tẹ́ ní pẹ̀lú àníyàn pé tó bá ti appreciate dáadáa ẹ máa ta ẹ yọ sàkà lórí ẹ ìyẹn náà pè ní tó lè àkà lọ́dọ̀ àwọn ọ̀làwà so gbogbo any landed properties òun lẹ́yọ̀ sàkà ló gbogbo ẹ̀ lẹ́ máa kó papọ̀ lẹ́yọ̀ sàkà lórí gbogbo ẹ̀ so wallahu ala wa ala ẹnu pé tẹ ẹ bá kàn ṣe business gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé pé kálẹ̀yìn wá ní business mi lápẹ̀rẹ̀ ìyẹn wá lọ venture into rearing of animals ẹ̀ ń sin ẹran bóyá màálù àbí àwọn ewúrẹ́ àhà ìyẹn náà ẹ máa ní sùúrù tí ó fi dìgbà tí ó wà wọlé sọ̀rọ̀ ó ti ó ti nílé sọ́ọ̀bù ẹran ó ti ní ti màálù so ìgbà tí tàkàbá tó wá wọ àwọn yẹn òun náà ni ká ní pé ó bá wọlé sọ́ọ̀bù lọ́dún yìí ọdún kan wà á yípo lórí ẹ̀ kí sàkáwá tó wọ̀ sí الله على láwàá. نعم bẹ́ẹ̀ ni wọ́n ṣìgbà tẹ bá ta lápẹ̀rẹ̀ ilé nísìn ẹ̀ value lé yẹn tó bá jẹ́ pé òun nìkan ni property àti dúkìá téèyàn ní téèyàn gbóná ẹ̀ tẹ́ pé is meant for business so èèyàn bóyá àwọn èèyàn sì láwọn owó mi náà tẹ́tẹ́lẹ̀ tẹ́ pé èèyàn mú nínú owó èèyàn ilé èèyàn fi kọ́ property yẹn ṣe gẹ́tẹ̀ ẹ mú nínú owó lè á kọ́ property yẹn pé property ilé tí mo kọ́ yìí náà for business purposes so ẹ ẹ ẹ sì máa ra owó tẹ́ ti ná tẹ́tẹ́lẹ̀ ẹ̀ dẹ̀ máa yọ sàkà lórí gbogbo ẹ̀ ẹ̀dígẹ́ tẹ̀sí gbọ́n tó bá pé ilẹ̀ ni tí ò sí kankan lórí ẹ̀ ọ̀rọ̀ méjì làwọn afa sọ mẹ́ àwọn kan ní tẹ bá fi pálọ̀ ẹ̀ tí sàkà bá fi wọ̀ tàbí pé tẹ bá níbi ẹ̀ pé ẹ mú nínú owó náà lẹ fi rà ẹ̀ pé ara owó tó ti wà lẹ́tẹ̀lẹ̀ náà ni so àwọn kan ní ọdọọdún lẹ́mọ̀ yọ sàkà lórí ẹ̀ a sì rí inú wọn tó sọ pé ìgbà tí èèyàn bá tà èèyàn ó wo gbogbo yíyà látìgbà tí sàkà ti wọ̀ yẹn lèyìn ó yọ lórí ẹ̀ lẹ́ẹ̀kan náà so wallahu a'lam وعليكم السلام نعم sí ìta obìnrin méjèèjì ok now oníbèrè ń bèrè pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìdá jalasa àdìsí wọn béèrè àlọ́ sọ pé tí obìnrin àtọkùnrin títan àwọn méjèèjì bá fi léra wọn fúnmọ̀ jahadaha tọkùnrin tó wá gbìyànjú láti wọlé túmọ̀ jahadaha ẹ ó fi hàn wípé kò ní sásọ ń bẹ̀ we ó ó ó strive ọkùnrin strive bí kò wọlé because in the course níbi tó ti ń ṣe yẹn òun ni alikitanu. àti àlìkìtánù tánàbí sọ pé ìdààmú sàlìkìtánù lìkìtánà wajaba al-ghusl naam so nta àdís méjèèjì yẹn ẹ dà papọ̀ ni ibi tán máa ń dá lára ọkùnrin àti ibi tán máa ń dá lára obìnrin tá a pé wọ́n dábẹ́ tó bá fi lè kanra wọn wájàbà lè gúúsùlù anábìnrin wa inlam yanzil kódà kú nǹkan kan mọ́ dáálẹ̀ lára ọkùnrin sallallahu alaihi wasallam ìwẹ̀ ti dọ̀ràn yẹn báyìí ó fi hàn pé kì í so lórí aṣọ kì í ṣe lórí aṣọ azin aṣọ wà lára ẹnì kíní aṣọ wà lára ẹnì kejì tí wọ́n fi ń ṣeré ara wọn kì í ṣe ìrìn ànábì sàn nígbà tí òòsà sọ ń bẹ̀ òun náà ni ìdájálàsà aláṣọ àbíà aláàrùbá wájàbà lè so ìyẹn tá ànábì sọ yẹn kó mọ́ sàsọ́ ńbẹ̀ òun ni wàbítálí yàmúsù lèkìtà lòlèkìtà àlà wallahu àlà wà àlà. aleykum salaam wa rahmatulah. mọ́sídìí tí wọ́n ṣe kí ni hmm. ok bídíà nìyẹn masjid tá a ti ń kírun tí rọ̀mọ̀dá bá ti wá dé a wà ní pé káwọn èèyàn kan dáwó jọ a máa pèpè fún ẹjẹ́ adáwó yìí iṣẹ́ olóore nìkankan tó a wà jẹ one tó bá jẹ́ pé àárín ara wa la ti ń dá la ti ń pín oúnjẹ yẹn a sọ pé bídíà nìyẹn ṣùgbọ́n tó bá pé a wà ládùúgbò àwọn èèyàn tó já sí pé they are less privileged people àwọn láwàásà ẹ fi lágbá fi yá lágbájá sí eléyìí a join together láti ṣe lóore ni bọ̀tọ́ ẹ pé àwa náà la dáwó yẹn àwa náà la ń pé oúnjẹ yẹn tá a rà láàrin ara wa ìyẹn ò nítumọ̀ bídà àdádálẹ̀ nìyẹn ṣùgbọ́n tó yẹ pé nìsín àwa dá owó jọ àwa ra báàgì ráìsì báàgì ẹ̀wà oríṣiríṣi oúnjẹ àwa ṣàìtà àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní ládùúgbò àwa ti fún kálukú wọn lọ́jọ́ pé káwọn wà eléyìí dáa tó bá pé báyẹn ni ìyẹn dáa kò sí nǹkan tó burú mẹ́ Allahu a'lam náà okay. Ah, so eléyìí ó yàtọ̀ sí nǹkan tí wọ́n béèrè ẹ̀yin fẹ́ ra ráìsì ẹ̀yin fẹ́ ra ráìsì yájọ dáwọ́ kájọra áàfù kájọra odidi káwá pín fúnra wa tẹ́gẹ́tẹ̀ ìyẹn yàtọ̀ eléyìí nísìnyí wọ́n àná sí láàrin ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ adáwó so a dáwó jọ a máa pín oúnjẹ fúnra wa àwa náà látò máa pín fúnra eléyìí bọ̀ tó yẹ pé àwọn tó jẹ́ pé wọ́n ní la fẹ́ ṣàjọ tá a máa pè fún ẹgbà ẹgbà eléyìí. Não. Não. èwo ni ká irú ìfitọ́rù bò nù ẹ̀rọ ẹgbẹ́ o ẹ ní mọ́sáàsì wa àfẹ́ mọ́ ṣèfitọ́rù gbogbo wa ká dáwó àwa náà láfẹ́ mọ́ ṣèfitọ́rù fúnra wa àbí ẹ̀ẹ́dí là ń ṣe so kò tàṣe bí gbàtà ara oúnjẹ tútù náà tá à ń pín láàrin ara wa náà so a nídẹ̀ nísìn yẹn sọ yẹn nísìn ó ti sọ ó ti jọ yìí tí àfáà náà béèrè eléyìí ó ti spread nù so tẹ bá continue tẹ máa ń continue báyẹn èmi ò gbọ́ rí náà mi ò dẹ̀ rírí Uhum. Aham. Uhum. Mm-hmm. Uhum wọ́wọ́ láàlá bọ̀ tó bá jẹ́ pé eh, owó tán ti ń dá bọ̀ tó ń kálukú kan fílẹ̀ pé ok ok tó bá dìgbà tó bá dìgbà ọ̀dọ́ ọ̀wàrà iye tó ń kálukú bá wá dá wọ́n wà pín fún nídìí wọn iye tó bá dá àti ó dẹ̀ ti ní fíksì iye ti nǹkan tí ó gbà equivalent yẹn nǹkan tó bá dá yẹn wẹ́wàá láàlá ṣùgbọ́n Eh, èmi ò rò pé ẹ̀yìn ò lè jẹ́ tó mọ́sálásí ètò àwọn mùsùlùmí ni kò sí ètò mọ́sálásí òfíìsẹ̀ bíi láì kílẹ̀ fi ṣe ẹ fi wá ara oúnjẹ ẹ wà pẹ́ láàrin gba àwọn jàmá mo gbọ́ ẹ sọ̀rọ̀ ẹ. sẹ́ẹ̀rì ọ̀rọ̀ yín ti yé mi bẹ̀rẹ̀ mọ́sálásí ẹ ti rí pé ẹni sọ plus sáà mọ owó ìran ni àwa náà la kú dáa so no owó tẹ bá ti filẹ̀ fún fíṣẹ̀ bí nìlá ó ti níbẹ̀ ṣe gbọ́dọ̀ náà ìyẹn ni káwọn àfáà tí wọ́n bá ń ṣe ìdára mọ́sálásí ọ̀dọ̀ yìí kí wọ́n lọ chẹ́ẹ̀kì ìbò lẹ́sìn náà òfíṣẹ́ bí nìlá ṣe gẹ̀ẹ́tì nísìnyí ẹ lè kọ̀ǹfàtẹ̀ tó bá pọ̀ tó dẹ̀ nítumọ̀ ẹ lè convert ẹ̀ sí eh, baitul mal islamic treasury so tẹ́ bá convert ẹ̀ náà ẹ wà lọ pé bó o la ṣe máa ń ta islamic treasury baitul mal so ìyẹn lẹ́wà lọ wò kìí kàn sí pé ah, owó náà ó kàn kú wà ń bẹ̀ náà ni àwa la ní a sì rí bùkátà àkẹta fẹ́ gbọ́ mọ́sáàsì ẹja máa ń ná ṣẹgbọ́n sẹ́yìn nìsín ẹ̀tún ẹ̀ka àdìjàre bàbá mọ́sáàsì tẹ̀ ń sọ yìí nìsín ẹni tí ń kọjá lọ náà wá ó yà síbẹ̀ ẹni fíṣẹ̀ bíi láì òun náà dáa owó fíṣẹ̀ bíi láì lè wá fi ara ẹ̀sìn àtẹ̀wà tẹ̀yìn wá ń pín láàrin ara yín. ẹni ẹ̀ka rẹ̀ náà mo sọ pé àwọn tó bá jẹ́ àwọn ìmáàmù ń bẹ̀ yẹn wọ́n ní láti gbé e sọ́dọ̀ àwọn àfáà because irú ẹni tó kọjá lọ nísìnyí owó tó ń filẹ̀ nísìnyí fíṣẹ̀ bílẹ̀ ló filẹ̀ fún ní tájẹ́ẹ̀tì tẹ̀ ni pé anytime tẹ bá ní kankan ṣe ra mọ́sálásí èmi náà dá sí i so irú owó báyẹn rárá wàhálà wàhálà wàhálà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh